أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله وصلى الله وسلم على رسول الله وعلى آله وصحبه وسلم الوصل والفصل أيضا الوصل والفصل أني bí ta ka kéwu dé nínú tíra lẹ́yìn màáni wàlbàyàn ìta fàáfì ṣùṣàlàyé wọ́pílù àti fọ́pílù fún wa òjúlé orin mẹ́ta péré lọ ìtí àbámi ṣàlàyé àìfọ́pílù wàlúwásílù kojú ní ilé orin mẹ́ta inú zìlẹ̀ tààlì ẹ̀tọ́ mi ń fẹ́ níyà

níbi tí mímà tó ní bàṣẹ papọ̀ mẹ́rin ní bàlágọ̀ di àwọn afáà mìíràn ti tààrífù bàlágọ̀ bí ẹnàhù màárífà fọ́sílì wọ̀lọ́sẹ̀ wọ́n ti bèèrè lọ́wọ́ afáà kẹ́kẹ́ má hí ẹl bàlágọ̀ ẹ bàlágà bàlágà kẹ́lọ́ kí bàlágà àwọn àti mìíràn bàlágà wọn kí àwọ̀ àálẹ́ àdé afáà yìí ti máa rí fọ́sílì wọ́sílì والفصل وفي تعريف البلاغة لفيتي yìí دولو káwá dúró lórí ibi omi mẹ́ta yẹn لك máa الوصل والفصل ما هو الوصل وما هو الفصل إلى خلاف إلى جمود الوصل عطف جملة على أخرى يعني زيد ويوسف هذا وصل لأنني عصبت يوسف كلمة يوسف على كلمة أوكي زيد مسكين ويوسف فقير زيد مسكين جملة ويوسف فقير ماذا جملة فقلت زيد مسكين ويوسف ففي إذا عطف جملة على جملة الوصف فهمتم؟ فإذا قلت زيد مسكين جملة ثم قلت لا يجود بالمال لا يجود بالمال لا يجود بالمال أيضا جملة هل فيه وصل هل فيه عطف أجيبه tuwatin zambi eh notice here una jumla zaid miskin sahih yusuf sahih yana ko jumla ko wa bi asifu ti àárín rẹ̀ asifu la ń pè ní wasul balago ìlọjọ ìní jumla méjì papọ̀ la ń pè ní wasul ẹ wá wo jumla ní oní zaid miskin jumla wọn lala jumla ó wá ní lẹ́yẹ̀ jumla bí lè máa fi jùmùlà tí mo ti láti wá sílò rẹ̀ àìsí wá sílò yẹn ló pè ní fọ́sílò àwọn tó ìgbà àyẹ̀wò sílò عطف جملة على أخرى بالواو أيضا الوصل عطف جملة على أخرى أيضا الوصل عطف جملة على لماذا قلنا بالواو لأن حروف العطف كثيرة فهمتم فنحن الآن نريد الواو فقط عطف جملة على أخرى بالواو ما هو الفصل الفصل فرق العطف بين الجملتين أيضا الفصل فرق العطف هذه جملة زيد مسكين جملة ويوسف فقيه أيضا جملة فجئنا بالواو العقف فهم؟ إذا فهذه فيها وصف أما هنا غير مسكين جملة لا يجود بالمال أيضا جملة فلما لم يوجد العقف بين الجملتين ما هو الفصل لأن السؤال مواضع لوصل مفيد قرر مفيد صغر àwọn àyẹ̀wò ní mímọ̀ ọ̀rọ̀ sọ rẹ́kọmẹ́ǹdì kí n lo wá pẹ̀lú fahimtum mata afilu bayna al-jumlatayn aw kul mata afifu bayna al-jumlatayn ìgbà wo ló sọ̀rọ̀ àyàn fún mi pé jùmùlà méjì mo gbọ́dọ̀ jẹ́ kí rí conjunction kárọ̀ fi pé mo fẹ́ lé ẹ̀wọ̀n papọ̀ mo gbọ́dọ̀ rí àná sí mọ́bí àyè yẹ́n jìbò làásùbù بين الجملتين في موضع أيضا يجب الوصل يجب الوصل بين الجملتين في موضعين الموضع الأول náà wọ́n àìpé jùmùlà ẹ̀mẹ́jì ní ṣùgbọ́n àgbọ́dọ̀ àfíká fi wá sí ìrùsí àgbọ́dọ̀ dára papọ̀ àgbọ́dọ̀ tún wọn ká ẹ̀rùtún ìdàtàfà kọ̀tìlì jùmùlà tẹ́ àyẹ́ khabaran wa insha júmúlà àkọ́kọ́ khabarun júmúlà ẹlẹ́ẹ̀kejì náà wájẹ́ khabarun júmúlà méjì ni zaidun miskin khabarun wa nílẹ̀ insha ẹ máa sọ̀rọ̀ yusuf fatin khabarun wa nílẹ̀ insha ìdẹ́n júmúlà júmúlà khabariyya ni júmúlà kejì náà kọ́ júmúlà khabariyya ni mo gbọ́dọ̀ fi wá sílùsù zaidun miskin خرب ولا يشاء خبر لا يجور بالمال خرب ولا يشاء لا يجور بالمال نعم خبر هنالك ابن هشام ويجي وما أفضل ابن ذاك بنشي واشر بني تو بني صوم وأفطر صوم جملة ما تقول جملة بقى ojúmọ́lá wọn ni èṣù ayé ẹjọ́ kí ni tó ló bá jẹ́ ìjà amúrù yàrá ìtàwọn akẹ́kọ̀ọ́ ni wà á sí ìlú wọn kí á sí ìlú náà jùmọ́lá tó ń then ìtàfà pàṣẹ ìjùmọ́lá tání ìṣẹ́ ìṣẹ́ fàwájẹ́ wọn náà àlùwọ́pì ó ní ìdá ìtàfà pàṣẹ ìjùmọ́lá méjì ní àmì wọn àkọ́kọ́ kábàrù ni ẹ̀kejì kábàrù ni àkọ́kọ́ ìṣáwò ni ẹ̀kejì náà kọ́ ìṣáwò ni wà nìyẹn a tún wá wo kábàrù méjèèjì wọ̀kánà báyìí náà mú máa mú náà sábà wọ́n ní àtúwáwò júmùlà méjèèjì àwọn àrí nǹkan kan tí ó kọ jí ká ṣe àsìkò wọn ìwá èèyàn kọ́ wájàbá ìlúwọ́sílú báyìí náà jùmùlà tẹ́yìn wájàbá ìlúwọ́sílú báyìí náà jùmùlà tẹ́yìn agbọ́dọ̀ fi wọ́n sílù láti àsìkò sáàmì méjèèjì ọgbọ̀n sáàmì sáàmì àwọ̀ mẹ́jẹ̀ẹ̀mú mẹ́tẹ̀ẹ̀ta yìí bẹ̀ kí ni àkọ́ mẹ́jẹ̀ẹ̀mú jùmlà méjì ọ̀kábà ló jẹ àbí tí ọ̀nà jẹ́ bẹ̀ṣà ẹlẹ́ẹ̀kejì bẹ́ẹ̀ni náà mo máa mú náà wọ́n jọra wọn àyíkú ẹlẹ́ẹ̀kẹta kò sí ìdí kan tí ó ní kí n má fi àkọ́kọ́ fi kọ́ ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹwẹ́wo nìfàmì ọlọ́dún إن الأبرار لفي نعيم كل أولياء قال في شاء خبريا جمع لا تجد إن الفجار لفي جحيم كل أولياء نعم الجملتان خبريتان وأنية ألا تجد كل الأولياء ثلاثة eléyìí kọ́ àbọ̀rọ̀ dáhùn tẹ̀sí eléyìí kọ́ alùpùjà wọ́n ti rí àbí òjò náà kẹ́lí mọ́tò wà dídùn wa dídùn pàákì bọ̀rẹ̀ kí ni báàbò làfi làfi nàìm jẹ̀fẹ̀ àbí òjò náà wọn òjò náà wọn. nígbà tí gómìnà mẹ́lẹ̀dẹ̀ ń wọ́n sì bára wọn pé a ní ìdíkà fi wá sílù sí làbẹ̀rẹ̀ lùkùwánì ìnà àbọ̀rọ̀ ọ̀rọ̀ láti ìnà àìyí وإن الفجار لفي و وا وا يقول وا ينقو وان شنو هي بين الجملتين مناسبة الجامعة من يوسف طالب المجتهد وإبراهيم طالب المسكين ادعوا ادعوا من يوسف طالب مجتهد إبراهيم طالب المسلمون في وصف المسلم لأن الجملتين بينهما مناسبة جامعة ولم يكن مانعا من العكس وظنها على وجوه الصفاء جرعوا فهمتم؟ إلى قطع يتعدل فيها الوصل بين الجملتين تعدل في حرف العصر فعن الجملة مزيد nítorí pé kò dá kákàwá lọ dá mára wọn láì sí wọ́n fèrò àdáhàtìkò inú mìsáàlù wí fún àyà àkọ́kọ́ yìí ọdún fáwọn yàgbọ́ sákó kọ̀ nílá wàlìyàdìkò kàtìrọ̀ kí ni dúnà àbọ̀ fàlìyàgbọ́ sákó kọ̀ nílá lìyábẹ̀kú kàṣírọ̀ lìyábẹ̀kú tó dọ̀rọ̀ tó dọ̀rọ̀ wọn wọ́n dọ̀rọ̀ wọn wà ní ìṣà ìyá rẹ̀ méjèèjì tú ìtumọ̀ra wọn dọ̀rọ̀ wọn tó bí dídù yẹ̀bùkú ni yájú àkú dídù kọ̀ ní lákẹ́kẹ́ ni oníkẹ̀sírọ̀ ṣùgbọ́n èèyàn kọ́ àrá ní balẹ̀ yájú àkú kọ̀ ní ìlà lìyábùkú ìbá wí bá nǹkan ìjùmọ̀ ló tẹ̀jì ni a ti pẹ́lọ́wọ́n bá fi kí ni وفي واو العطف فليضحكوا قليلا وليبقوا كثيرا يعني الموضع الأول من الموادع التي يجب فيها الوصل بين الجملتين الموضع الثاني أي لا تجي ثم بلاغة السيلور عن يفوى فأبدو دارو وأبدو سيواني أو تطنيو tòdá ń pèlú wá sílù ní káyẹ jùmúlà méjì sọ́tọ̀ káfí wá wù láásìlì ìyàwó sọ́tọ̀ àrẹ́fọ́ ni ayẹ lẹ́ẹ̀kejì tá a ti gbọ́dọ̀ yẹ jùmúlà méjì káyẹ àwọn sọ́tọ̀ ìgbà àwòhánà tẹ́rùkù làákùfí fìlà fàlìmọ̀kùsùdì ẹ̀ka

اه ونك وجه ولله إذا جزاك الله خير أبان نعم الله بس كندا نعم. نعم انت لا تصلي بنت يا صلي يا لا جزاك الله خير الله ليس صلاة الله wọ́n dẹ̀ ẹ̀bá ẹ̀bá àmàmà kó pẹ̀lẹ́ láà jẹ́sàtàlá fẹ́ẹ̀lẹ̀ títẹ̀ ẹ̀ náà ẹni ẹ̀rọ kẹ́kẹ́ kí mo ṣe fún yí ábì mọ̀rí ẹni ṣúfi àbú ṣé bàbá rẹ̀ ti ọwọ́ sí kó lọ́gbà ara àwọn sí kó rà láà ṣàfáàkàlá ọ̀rẹ́ láà ṣàfáàkàlá ni ó túmọ̀ èpè bẹ́ẹ̀ ẹ̀yin ò sì dàníyàn ìrìn ìdá àwòhámà tẹ́rùkù làákùn sí khilafa al-maqsudi táyì sí ákìpù tó bí jùmùlà láàyè jùmùlà kan ni tí wọ́n rí láà tí ń tọ́ bẹ̀rẹ̀ wọn jẹ̀gbẹ́tọ̀ lọ́fẹ́ jùmùlà mìíràn ni bá yìí sí ákìpù láàrin jùmùlà méjèèjì yìí ẹni tí ń من جزاك الله خير لا وجزاك الله خيرا هل أنت شبعت صبي لا وشكرا لك من لا شكرا لك فإن يوهم خلاف المقصود بس دي ليه طبعا أنا ما تمسك هنا أنا فاني أنا لو تجري سو أما تمسك أما مش مش كده الجبل أبغى ينه يقبل الشيء وفصل بين الجملتين في مثل هذه الحال لأن عدم الوصل يوهم خلاف المقصود أي شيء وصل يرد بشيء كامل البلغني مثل لا وشفاك الله تقول لمن قال أبي ما زال أنا ما زال مريضا يقول لا وشفاك الله أو لا ما شفاه الله فهمت؟ لا جزاك الله خيرا لمن قال خذ هذا المال خذ هذا المال لا لما لا لما مثلا جواب يبني له قال لا جزاك الله خيرا فلا يتساوي الباسم راح به فهمتوا؟ ولا لا أيضا لا وجزاك الله خيرا ìyẹn ni àyè méjì tó ti sọ̀rọ̀ àyàn kí a ṣe àlùwọ́sílù bainal jumlatayn ìjàmbá ṣe àmọ́dá àlùfọ́sìn ẹ má tàbí àlùfọ́sìn adẹ́mùwọ́sìn àlùfọ́sìn adẹ́mùwọ́sìn àlùfọ́sìn bainal jumlatayn yẹjìbù ọ̀rọ̀ àyàn ní ká ṣe fọ́sìn láwọn àìbẹ̀bọ̀ báàbá yẹ kọ́fíìsì túmọ̀ tá a fẹ́ mú jáde ó dàrú àkọ́kọ́ ayẹkùnà bẹ́ẹ̀lẹ̀ ní jùmọ̀lá tẹ́yìn ní kàmáàlú ní ẹ̀ńkìtọ́ ayẹkùnà kí jùmọ̀lá méjèèjì má fi ìdìkà jọra wọn pé àwọn òru ò bára wọn mú tí jùmọ̀lá ní ìdìkà jọra wọn àdébìwá sílò àyè sáàlì ìwò kí ni ìwò bá kí ni kò bá kò bá tó a gbọ́dọ̀ pé nǹkan tí ò jọra wọn ká wá dé àwọn àpọ̀ ìdàkánà báyìí na ìjòmùlà sẹ́yìn ní kàmẹ́rin ìkìtọ̀ júmùlà méjì wọ́n jìnnà sí àwọn tẹfẹ́tẹfẹ́ à níbi kálá fẹ́ṣe wọ́sílù ọ̀nà mélòó ọ̀nà wo ni sọ́ọ̀rì ẹ má bínú ẹtí mo fẹ́ mú bẹ̀rẹ̀ ní kàmẹ́rin ìkìtọ̀ أن يكون بين الجملتين كمال الاتصال نعم كمال الاتصال في جملة méjì ká wọnú ara wọn tí wọ́n wà ní ìṣẹ̀kárí mù wọ́n جملة wọnú ara wọn jù tàbá rí jùmọ̀lá méjì jùmọ̀lá àkọ́kọ́ àti jùmọ̀lá èyí má ti wọnú ara wọn yányá à àti wọ́n ní káṣẹ pẹ̀lẹ́ ìjọba ìyá méjì nígbà tó ni wọ́n wọnú ara wọn yányá kàmáàlì tí kò ṣe é yọ ara wọn irú àyè àníbi wọn sùn bó ní bí a ń tẹ̀kún na sàríyẹ́ tún bá dà lánàá mìíràn kòlà bí kí jùmúlà ẹlẹ́ẹ̀kejì máa jálàyé fún jùmúlà àkọ́kọ́ pẹ̀lú kí jùmúlà kí ni ẹlẹ́ẹ̀kejì máa jẹ́ àlàyé fún jùmúlà àkọ́kọ́ ẹlẹ́ni alifulamin ẹmọ̀wó ذلك الكتاب لا ريب فيه هدى المستقيم على فضل ولا ايه ولا ايه سوى الذين بيع الذين الشعر الله مات فتني المستقيم هي الذين ينسى غير فوانا فعنيدي والعو لأن بين الجملتين تمال الاتصال وما يوحى للقادر أصل المؤمنون أه؟ الذين هم في صلاتهم ọlọ́run ní bọ́dá fúnná alìmọ̀mìnúna wàlú tọ́lọ́pàá ní wàlẹ̀ bí náà lẹ́nu lọ́sí lókè wàlẹ̀ bí náà wọ́n ṣe òmìnir but alìmọ̀mìnúna àwọn náà ni alìlẹ́bínà bẹ́yìnà ìjúmùnà tẹ́yìnrí أمدكم بأنعام وبنين لو رني أمدكم بما تعلمون الله بابتي أبتي تيما فيه bí sẹ́yìn wá ń tẹ̀lé ìpín lọ́lọ́run kí la mà tọ́lọ̀ ń pèsè pàjáwá àmájẹ́kó fìyànù àmìhù abàní kò sí wọ àmájẹ́ fìyànù jùmùlẹ̀ tẹ̀sàríyá bá jẹ́ ẹ̀kẹ́ fíìsì بالجملة ماذا الأولى فوجب الفصل ولا يجوز الوصل nínú ayà ní ọlọ́ni fàwọ́síwáṣọ́lọ́wọ́mọ̀ ṣẹ́yìnfọ́ọ̀nù èso wá gbẹ́rò ní òyìn sí ádámà àti àwọ́ àlọ́pọ̀. júmọ̀ wọ́n tèèyàn ní kọ́ọ̀lá ya àdá kéde wà kọ́ọ̀lá ya àdá kí ló mọ̀ tó pé kọ́ọ̀lá ya àdá àlàyé fún tẹ́sù gbé tí wọ́n ní ẹ̀mí ni fahimto saka an na sasai under sasuru especially under unfortunately in the first jumla a ma ma try àti ma takdiru question kan kí jumla kejì wá ṣe dàwa àbọ̀ ẹ̀ lápẹ̀ ní ìhùdá ń lé límọ̀ tàkì lálẹ́bàá ni فكأنك سألت من المتقون الذين يؤمنون بالغيب فهمت ọlọ́ni قد أفلح المؤمنون bí pé ọwọ́ àpẹẹrẹ الذين هم في صلاتهم أمدكم بما تعلمون بما أمدكم أمدكم بأنعام وبنين فوسوس لهما الشيطان ماذا وسوس لهما قال يا آدم هل أدلك على شجرة الخلد وملك لا يبلى so tí júmùlà méjèèjì bá ti kọ̀nẹ́tì mára wọn tó lẹ́mù yẹn wà já bẹ́ẹ̀lì pọ̀sí àgbọ̀dọ̀ ṣe wá sínú rẹ̀ wéèzì ayẹlẹ́ kejì dá ti gbọ́dọ̀ ṣe fọ́sílù bẹ́ẹ̀nà jùmùlà tẹ́yìn ẹ̀yẹ̀kúnà bẹ́ẹ̀nà jùmùlà tẹ́yìn ní kàmẹ́rì ìkìtọ̀ títí múlà méjèèjì bá jìnà síra wọn tẹ́fẹ́tẹ́fẹ́ táà lè gbé sátidé rẹ̀ sórí mi sórí sunday oníkálùkù máa dáhì yóò máa lọ ní àà ah, ní pọ̀ mẹ́sẹ̀ rẹ̀ wọn. ọ̀nà wo láàmù rẹ̀ títí múlà méjèèjì jìnà síra wọn bí ẹ̀yìn rẹ̀ tẹ́lì fọ ọ̀kọ̀bọ̀rọ̀ rẹ̀ bí títí múlà àkọ́kọ́ jẹ́ kábàbù tí kò jẹ́ ìṣá tí kò jẹ́ àkọ́kọ́ jẹ́ ìṣá fáwọn ọmọ yẹn mi ìwé ẹ̀rẹ́ lọ ṣe wá sínú ìṣá mákábàbù اسكت انا طالب اسكت كده اسكت جملة اولية ايه انا طالب وبقى من اسكت وانا طالب انا انا بين الجملتين كمان الانقطاع جملة بيت وجورة وقرآن وبيت فإذا كان بين الجملتين كمان الانقطاع بأن يختلف خبرا وإنشاء بقدر خبره ìkájẹ́ ìṣà wájábẹ́lì fọ̀fẹ́l irú ẹni orin àfáàwà àbúlá sọ́rọ̀ ìdúwà yìí látà ní àárín òkòròkè wà táàtì àmẹ́sẹ̀ láhùn àrùn àlẹ́ta ìlàfà àìsà àbímọ̀ àrùn àlẹ́ta ìlàfà àìsà àbímọ̀ látà ní àárín òkòròkè má jẹni tí ó bá kọ ìwà kan fáwọn èèyàn tí ẹ má ṣe mọ́ wà tára sí àmì ìpìlà hù tára tí wà tọ́ ní ọ̀dà ni wọ́n wá ń ṣe pẹ̀lú júmùlá tùhù náà júmùlá tí ọ̀pọ̀ tí rẹ bá ń jẹ́ ìgbìgbìmọ̀ ẹni tí máa ń ṣe tó ní òdá tí èsè tó ló dá jùmùlà ilé jùmùlà tó ń kọ̀bàríyà bàdá àbí ìsìn ọ̀lànà kìtàláfà ní kọ̀bàrọ̀ ní kọ̀bàrọ̀ kìtàláfà ní jùmùlà kárí kọ̀bàrọ̀ wà ìṣẹ́ wà jábàlì kọ̀sìn jùmùlà mẹ́rẹ̀ jù wọ́n wà kọ̀mpátìbù pẹ̀lú tó wà ní incoherent so incoherent ní wọ́n ti bẹ̀rẹ̀ àwọn ìjúmùlà méjèèjì ò ní kájọ́ ìmọ̀ra wọn. àyíkú mísáàlù mi ni mo tún lè fún wa fún pé júmùlà kan jẹ́ kàbàríyà ìkan jẹ́ ìṣàríyà ó ní láti ìṣàrí láàbùdà ilá wọ́n ilé àṣọ máa hù إن العبيد لأنجاكم مناكيد وإلا تشتري العبد tẹ́ bá fẹ́ lọ sóko ẹrú ẹfẹ́ lọ ra ẹrú lólóko ẹrú má dẹrú nìkan ìlà wálé àṣọ ọmọ àwọn bèrè lọ́wọ́ olówó ẹrú ẹgbà olè ẹmọ fínà tó wá ra ẹgbà àkọ́ra mọ́ tó pé iná làáfi ìdáná ẹrú jẹ́ tó mọ̀nà kiri àwọn tẹ́ ń sábà jẹ́rú aláìgbádùn ni wọ́n ìyẹn يتعبر الفكر لا تشتري العبد جملة إنشائية بدأ بالنهاية جملة لكن إن العبيد جملة طبعية فلم يصل بين الجملتين لأن بينهما كمال الإطاع والجنة في عصرية فإذا كان بين الجملتين كمال الانقطاع وجب الفصل وجب ايه؟ الحالة الثالثة أي لا تقول الفصل بين الجملتين أن تكون الجملة الثانية جوابا عن سؤال نشأ في الأولى tí ó bá jẹ́ pé nínú júmúlà alákọ̀ọ́kọ́ fún ìṣòwàlì júmúlà àkọ́ ṣùwàlì kan bẹ ṣùwàlì yẹn júmúlà ẹlẹ́ẹ̀kejì ló wá fún wa ní jàwáàbù ẹ̀ a gbọ́dọ̀ ṣe fọ́sùlù bẹ́ẹ̀lẹ̀ ṣùwàlì jàwá إذا لما كانت الجملة الثانية جوابا لسؤال نشأ في الجملة الأولى لا يجوز الوصل بل وجب الفصل قال وما أبرئ نفسي إن النفس لأمارة بالسوء وما أبرئ نفسي ọlọ́run sọ̀rọ̀ lẹ́nu anábì wa Yusuf àdàkọ́d àtúkádẹ́nu Zuleha pẹ̀lú tí a rí èrè sọ́rọ̀ àyẹ́mà ìbéèrè olójú lábẹ́ bẹ̀rẹ̀ pẹ̀lú orí ní olè bá sọ́rọ̀ àmì kí ló dé ibú ọ̀dọ́ mi ẹ̀mí ara lè fọ́ọ̀dù fún mi fún ẹ̀mí ara rẹ̀ ní àti ìròkè ìrìnàṣà lẹ́mẹ́rẹ̀ tó ń bí so pàṣẹpàṣẹ aburú lè dìfẹ́ǹdì وجد في الجملة الأولى تقول ما أبالغ نفسي tí ń túmọ̀ pé ó fẹ́ jọ àkọ́kọ́ ìdáhùn pé júmùlà alákọ̀ọ́kọ́ àtẹ́lẹ̀kì gbígbọ́ wọ́n kọ̀ nẹ́ẹ̀sì mára wọn wọ́n wọnú ara wọn bí haythu la yajuzu fasluhuma kò tọ́ ìtàlá fẹ́ wá oṣù òpin àtọ́ sọmọ ìyá méjì fàǹtùm tó bá dẹ̀ rà dá ẹlẹ́ẹ̀kẹ́ ọ̀rẹ́ ọ̀nà kẹrin inú àwọn ọ̀nà tí bàrágà ti pa wá rẹ̀ pé wájàbà ìlẹ̀fọ́sílù báyìí جملتين أيضا وجب الفصل بين ال... قال أن تسبق الجملة بجملتين أنا جملة بتاع انتبهوا لكن جملة بتاع جملة لك تعني أفضل سؤال júmùlà méjì ti wá wá sáájú ní káwọn ti sí rẹ̀ tó di júmùlà ẹlẹ́kẹjì ó dà kò ní pàtàkì jẹ́ bọ́n ní káfí ásìkò rẹ̀ tó di júmùlà ẹlẹ́kọ̀ọ́kọ́ ìtumọ̀ yóò dà àbí ọba ní ká ṣe rẹ̀ tó di ẹlẹ́kọ̀ọ́kọ́ kò ní dà ọba ní ká ṣe lórí kò ní dà kábàwà lè máàmà dá wàhálà lè àwà lè sọ rárá lẹ́ẹ̀kàṣì pé júmùlà mẹ́ta júmùlà ẹ̀kọ́ ń bẹ ẹlẹ́ẹ̀kẹ́jì náà ń bẹ mo wá bẹ́ẹ̀ ṣe átúfù júmùlà ẹlẹ́ẹ̀kẹta gbọ́n àwọn méjì àkọ́kọ́ ìkan ló dá ń bẹ tí ò ní mọ́tùmọ̀ gbogbo wa ìkejì yóò mú ìtumọ̀ gbogbo wa kí máa lọ dá ìtumọ̀ wúlẹ̀ tó kẹlẹ̀ tí a ń bá sọ̀rọ̀ ayà dákẹ́ bá ní wa نعمة مدرك يوصف الشيء ونعمة مدرك ليس كذلك إبراهيم نعمة يوصف مشاهد جملة غير هذا نعمة مدرك نعمة سؤال كجي ibrahim ya ce mutunan juna da kasa ko wani laisa ka zalika ibrahim laisa kini ka zalika ibrahim tí máa ní wà laisa ka zalika ibrahim ṣùgbọ́n o ibrahim ò dàbẹ́ ò dàbí kí ni ẹni tí ń gbá mi yẹn lè mọ̀ká ibrahim ò dàbí yusuf ẹgbẹ́ jẹ́ wọn lọ́jọ́ ebú ó lè túmọ̀ ibrahim ò dàbí nọ́ọ̀mà o yẹ náà ebu a jẹ́ ẹ̀yìn ni torí wọ́n dín èmù ní nọ́ọ́mà tiẹ̀ lọ́dún ìbáyìí ní o bíi kí ni ẹ oyè ni tí wọ́n wá ní wà kẹfẹ́ ka Ibrahim tí wọ́n ń bá ni kọ̀rínà wo ni ó fi mọ gẹ́gẹ́ ọ nígbà tó lọ bá báyìí ni àbí ẹ bàtò ìwọ yẹn kọ́ wọn nípa na à ń kùsù lákẹ́ jùmùlà tó jùmùlà ààrẹ kẹ̀kẹ́ ti rí àwọn àgbàlagbà méjì wájú ẹ̀ jẹ́ tíṣù átìpù ọ̀là ìdá ọmọ tàbí tí átìpù rẹ̀ lórí ìkẹlùmẹ́ ìjà akọ́ yẹn ó àwọn ẹni káṣí áṣìlú ẹ̀ lórí ẹlẹ́ẹ̀kejì ló dá wàrà rẹ̀ àyà sílẹ̀ bẹ́ẹ̀ á sì fọ́ sílù torí bì àyè fún oúnjẹ òun lẹ́rí àti ló fẹ́ gbé wa lọ kóòtù tábò tẹ́fà látòjúwe ẹ wo orin èyí tí àfà yìí kọ. wọ́n tẹ́gùn lòkùnrin náà á nà ní àbògíbì ha bàdàlá àrọ̀ ọ̀hà fíjọ lẹ́yìn wàtàdúnnù súnmá jùmlà kẹniyẹ súnmárò bí wípé súnmá ẹlẹ́ẹ̀kejì ánà ní àbògídì á bàdàlá pẹ̀lú wẹ́lò mí lẹ́yìn òun súnmá ẹlẹ́ẹ̀kejì lẹ́ wọ́n ní àrọ́ á fi dọ̀lá nìtẹ̀yìn mú mo rò bí wípé súnmá ń jó ń sùn nínú àánú ni ẹwọ jùlọ yìí bá ní wà àrọ́ ha mílà ìjọ náà lè tẹ̀lé pé wà àrọ́ ha ní ọmọ tó ọ̀tà dúró súnlẹ́mọ́ ẹnà ni àbògírì àbàdànà súnlẹ́mọ́ rò bí wípé mo ń wá lómi lẹ́yìn o dúró kan ti wá síbi wà tẹ̀sùn àrọ́ ha fi dọ̀là

nẹ́ẹ̀dì ṣe ákìbù júmùlẹ̀ lẹ́ẹ̀kẹ́ ẹ̀dọ́gbé ẹ̀fọ́ ṣe ákìbù rẹ̀ ó pọ́sibù kó yẹ ákìbù náà rẹ̀ júmùlẹ̀ sàníyà àwọn ákìbù náà lágbé ní aláìkóòdà bẹ́ẹ̀ sì ni ibẹ̀ ọ̀bì júmùlẹ̀ ní ó ní pẹ̀lúdà júmùlẹ̀ lẹ́ẹ̀kẹ́ júmùlẹ̀ ní júmùlẹ̀ yóò dà kẹ́ńtà wa ń bá sọ̀rọ̀ mọ́ wa fẹ́ rò bí ta ní nǹkan tí ò dá ní ọkà tó àyà àbẹ̀ ákìbù rẹ̀ يعني يوانا سيلان غواتي ما منتي الفصل بين الجملتين او تطبق الجملة بجملتين يصيح عطف على احداهما ولا يصيح على الاخرى انا كارو هنا هو اي تطبق تطبق الفصل بين الجملتين أن يقصد تشريك الجملتين في الحكم لقيام العمل afẹ́jẹ́ kí ìdálẹ́ta fún jùmúlẹ̀ àkọ́kọ́ náà láyé fún jùmúlẹ̀ kejì àwọn fẹ́ fi áṣùpù sí nítorí pé tàbá fi áṣùpù sí jùmúlẹ̀ ẹ̀rẹ́ kejì sálákọ̀ọ́kọ́ yẹn ìtumọ̀ fún kúkú kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ káàfẹ́ kó kéèyàn gbọ́yé nítorí bá ń bẹ̀rù lẹ́gbọ́n tùmọ̀ burúkú yẹn rí lọ́dọ̀ wa alẹ́ rẹ̀ táwọn bá lọ báwọn ibú ẹgbẹ́ wọn. kọlu ńlá máa fún wọ́n ní olómi ibú bí i làwọn náà ń jẹ́ iná máa nàrà ló mú sáàdé àwọn kan ń fa àwọn mùmí ní ṣe yẹ̀yẹ́ alákọ̀ọ́dẹ ọlọ́wọ́ ní ọlọ́hù yẹ́ sì tẹ́ra sí obìnrin

tẹ̀gẹ́gbà wa nìkan ni à ń fi àwọn àwọn àgbà àtọ́lọ́wọ́ wọn gẹ́gùn tẹ̀yẹ tẹ́tù rẹ̀ lọ́wọ́ gbà wẹ́ torí ìṣẹ́ áfíkù ní fídíò lè di áfíkù lè fàáyé alẹ́fàáyé tí wọ́n fún lọ́wọ́ yìí tó wà dẹ̀rọ̀ kẹ́rẹ́ bọ́lá kẹ́rẹ́ tó wà mọ́ mọ́ sí ìṣẹ́lẹ̀ wọn tó ọlọ́run fi àwọn náà ṣe yẹ̀yẹ́ tí ń jẹ́ kání àwọn kìtìrì pé ìtí wọ́n sínú síbi sí ìmánẹ̀ ìtumọ̀ tí ó gbé jáde ìtumọ̀ náà dí ni kò ní dáa tó kọlọ́lọ́ fi gbé wá ní bìdúwò ní máa dá bìdúwò ní wọ́sìn هذا هو الوصل والفصل في البلاغة ẹ̀rẹ́bá ní kílọ̀ ìbàlágọ́ tó wájú àmì ẹlọ kàá báyìí báyìí láyé kó bá ṣù. bìsọ́ọ̀bù tí mo kọjá ni ó tẹ̀lé mẹ́mẹ́ àwọn àǹfààní mẹ́mẹ́ tí ò sínú bọ́ọ̀dù àwọn amúlùmí àti wọn bẹ́ẹ̀ tẹ́lẹ̀ lọ́sùn ní wọ́n já rẹ̀ tẹ́lẹ̀ máa ìdí padà tó tí wọ́n ti ṣe wá sí lọ bí lẹ́lẹ́ àyẹ̀lẹ́lẹ́ wọn rẹ̀ bẹ̀rẹ̀ mẹ́rin èyí lẹ́nu tó kíni wọ́n sí lẹ́lẹ́ lẹ́kìn sì mẹ́lẹ́gọ́ àlùwọ́sílù wọ̀ àkókò jùmúlẹ̀ àlẹ́jùmúlẹ̀ bílùwà wọ̀lùfọ́síl tẹ́rù kùlù àkófin bẹ́ẹ̀ ní والوصل يجب في موضعين إذا اتفق الجملة الجملتان خبرا وإنشاء وكان بينهما مناسبة كما في قوله تعالى إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم والموضع الثاني إذا أوهم ترك العطف خلاف المقصود أيضا إذا أوهم ترك العطف مثل لا لا تقول لا شفاقا لا تقول لا ما تقول لا لا وجزاك الله لأن عدم العطف يوهم خلاف المقصود وبعد هذا الفصل والفصل يجب الفصل بين الجملتين إذا كان بين الجملتين كمال الاتصال بأن تكون الثانية بدأ كثيرا من الأولى مثل قوله تعالى أمدكم بما تعلمون أمدكم بأنعام وقل تعالى هدى للمتقين الذين يؤمنون بالغيب وقل تعالى قد أفلح المؤمنون الذين فلن تقوى لسماء كثير مفيد وصلوا له يقوم به سير ما سموا ونفصلوا أدرى في تمام الاتصال فهمتم؟ أطلق قالوا قوانا جمع قلوا بي الفصل بين الجملتين بكمال الاتصال الاتصال أولا بكمال الاتصال وأيضا قد يكون بكمال الانقطاع والكمال الانقطاع إذا كان الجملة الأولى مثلا خبرا والثانية إنشاء أو الأولى إنشاء والثانية خبرا فوجب ماذا الفصل ولا يجوز أبدا الوصل فقول الشاعر لا تنهى عن خلق وتأتي مثله عار عليك إذا فعل فالجملة الأولى إنشائية والجملة الثانية ماذا خبرية والموضوع الثالث أن تكون الجملة الثانية جوابا من سؤال نشأ في الأولى يعني كأنك في الجملة الأولى يعني فهمت سؤالا فيكون جواب السؤال المفهوم في الجملة الثانية كما في قوله تعالى وما أبرئ نفسي إن النفس لأمارة بالسوء والحالة الثالثة أن تسبق الجملة بجملتين يصح عطفهما على إحداهما ولا يصح على الأخرى كما في قول الشاعر وتظن كل ما أنني أبغي بها بدلا أراها بالدلال تهيم والمرء الخامس أن يقصد تشريف الجملتين في الحكم بالكيان في مانع العطف لو أننا عطفنا لكان فيه يعني معنى فاصل كما في قوله تعالى آه، إذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم إنما نحن مستهزئون الله يستهزئ بهم وبهذا انتهينا من الوصل والفصل ويرجى مراجعة كتاب البلاغة الواضحة للإضافات الجديدة